tẹsalóníkà kejì orí kẹta. lákòótán ará ẹ máa gbàdúrà fún wa kí ọ̀rọ̀ olúwa lè máa sáré kí ó sì jẹ́ àyìn lógo àní gẹ́gẹ́ bí ó ti rí lọ́dọ̀ yín àti kí a lè gbà wá lọ́wọ́ àwọn aṣòdì àti àwọn ènìyàn búburú nítorí pé kì í ṣe gbogbo ènìyàn ni ó gbàgbọ́ ṣùgbọ́n olódodo ni olúwa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 bí ẹnikẹ́ni kò bá sì gba ọ̀rọ̀ wa gbọ́ nípa ìwé yìí ẹ sàmì sí olúwa rẹ̀ kí ẹ má sì ṣe bá a kẹ́gbẹ́ kí ojú kí ó lè tì í síbẹ̀ ẹ má ṣe kà á sí ọ̀tá ṣùgbọ́n ẹ máa gbà á níyànjú bí arákùnrin ǹjẹ́ kí olúwa àlàáfíà tìkára rẹ̀ máa fún yín ní àlàáfíà nígbà gbogbo lọ́nà gbogbo kí olúwa kí ó pẹ̀lú gbogbo yín ìkíni èmi Pọ́ọ̀lù láti ọwọ́ ara mi èyí tí í ṣe àmì nínú gbogbo ìwé bẹ́ẹ̀ ni mò ń kọ̀wé oore ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristi kí ó wà pẹ̀lú gbogbo yín àmín. Ah,